الرحمن الرحيم قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار زين للناس حب الشهوات من النساء والبنين والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب والله عنده حكم المآب قل من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها وأزواج مطهرة وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر والقانتين والمؤمنين المشركين والمستغفرين بالأسحار شهد الله أنه لا إله إلا هو والملائكة والملائكة وأولو العزم والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم من الشيطان الرجيم كنية وبلايت أدودو يو أدودو ya tẹ dàgbàrà dàgbàdàfà ya tẹ kìnìyàn kìnì èèyàn tẹ kókó mẹ ojú èèyàn kìnìyàn wáyà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور والأقوات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allahu subhanahu wa ta'ala ọba tí ó ṣọ́ wa tó ṣẹ́ wa kù títí di àsìkò yìí pẹ̀lú bíbẹ lórí Islam àti bíbẹ nínú ààwẹ̀ oṣù Ramadan à ń bẹ lọ́wọ́ ọba Allahu subhanahu wa ta'ala èyí tí ó kù tí oṣù náà fi parí kọ́lọ́jọ́ oṣù ẹ̀mí wọn ó wá fi wá ṣe kò ń gẹ oríire àánú àti ìkẹ́ rẹ̀ nínú oṣù náà ó kà wá kúnnú àwọn ẹni tí wọ́n gba ẹ̀rí àlùjánnà kó má kà wá kúnnú àwọn ẹni tí wọ́n taara oṣù náà tí wọ́n tún fi bínú ọlọ́run ọ̀lẹ́lá ilaha illallah. أعوذ بالله من الشيطان الرجيم قد كان لكم آية في في فئتين التقتا قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يهيد بنصره والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار Amen. ọlọ́run ọba ní ìdá qara'ta al-Qur'an fasta'id billahi minash shaitanir rajim ó tún ní ìdá quri'a alaykum al-Qur'an fastami'u lahu wa ansitu la'allakum turhamun ọlọ́run ọba ní tó bá fẹ́ ka al-Qur'an fasta'id billahi minash shaitanir rajim wá ìṣọ́ lọ́dọ̀ ọlọ́run ọba kó dáàbò bò ẹ́ kúrò lọ́wọ́ ṣèitán ẹni ìbínú ọlọ́run ọlọ́run ọba tún ní tí wọ́n bá ń ka alukur'an sí yín létí pàṣítẹ́mi ọ̀rẹ́lẹ̀ ẹ tẹ́tí síbi kur'an tí wọ́n ń ké fún yín kí ẹ sì fi gbogbo ń tẹ́ ẹ bá ṣe ń lẹ̀ la'allakum turhamun tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ní táwọn ọlọ́run ọba kẹ́ abẹ́lẹ́hùn kur'an náà la fẹ́ bẹ̀rẹ̀ sí ní kàṣẹ́ra létí àwọn ẹ̀kọ́ tí a fi bá alukur'an lò téèyàn fi dẹni ìkẹ́ ọlọ́run kọ́lọ́mọṣẹ́ wala la ilaha illallah ọlọ́run ọba ń tẹ̀síwájú fún wa nínú suratu Ali Imran eléyìí tí tẹ̀síwájú wa tí ó máa lọ láti ayé ẹlẹ́ẹ̀kẹtàlá ọlọ́run ọba ní qad kana lakum ayatun fi fi'atayn iltaqata dájúdájú ó ń bẹ fún yín lára àwọn ikọ̀ méjì yẹn ni àwọn tíìmù méjì tí wọ́n pàdé pọ̀ láti jago ọlọ́run ọba ló ń bẹ fún yín lára wọn àáyà àáyà tí ó nàbí máa ná àlùmọ̀ọ́ìzọ̀tù wọlé ìbọ̀rọ̀tù òun náà ni wáàsí ìṣítí ọgbọ́n ọlọ́run ọba ló ń bẹ fún yín lára àwọn ikọ̀ méjèèjì náà ìyẹn ló fa tó fi já sí wípé nígbà tó ọlọ́run ọba ti gbólóhùn yìí síwájú fún wa pé àwọn méjì tí wọ́n pàdé ara wọn tí látara kú wọ́n fẹ́ jà wọ́n fẹ́ bára wọn jagun ọlọ́run wá ní ẹwu òye sí àwọn méjèèjì yẹn kẹ ẹ wá ẹ ṣe ẹ mú wá àti ń bẹ kẹ ẹ mú àti ọgbọ́n bẹ ó túmọ̀ sí pé nítorí ọlọ́run ọba fẹ́ sọ fún wa nípa wọn ọlọ́run ọba fẹ́ ká ronú sí àwọn wọn àwọn ọba ṣàlàyé wọn fi'atun tuqatil fi sabilillah ọlọ́run ọba ní símù alákọ̀ọ́kọ́ ikọ̀ alákọ̀ọ́kọ́ àwọn yóò wọn wá pàdé àwọn tó fẹ́ bá wọn jà àwọn àyẹn fẹ́ jà sójú ọ̀nà ọlọ́run ọba àwọn ò jà fún nǹkan àmì ju pé wọ́n ń jà sójú ọ̀nà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn ikọ̀ kan nìyí àwọn ikọ̀ ẹlẹ́ẹ̀kejì wà ó kọ̀rọ̀. ọlọ́run ọba ní ikọ̀ ẹlẹ́ẹ̀kejì kafiratun àwọn jẹ́ kèfèrí tó já pé àwọn ń jà láti fi gbèjà òòṣà wọn àwọn ń jà láti fi gbèjà àwọn tí wọ́n ń sìn ní tí wọ́n ń bọ ní tí wọ́n ń pè tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ìyẹn lẹ́bìrì wípé tá a bá sọ wípé jihad jihad jihad ìyẹn ni ogun ìjà tó wáyé láàárín àwọn mùsùlùmí àtàwọn kèfèrí a rí wípé ìkíní kejì wọn wọ́n ń jà ní tìtorí nǹkan tí wọ́n nígbàgbọ́ lórí ẹ̀ bọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà máa ń sọ fún wa látara pé ká má bàa da ìtàn Islam rú má wa lọ́wọ́ òun náà ni wípé àwọn mùsùlùmí tá à ń wí yìí laysu man bada'u bilqital laysu man bada'u al-kuffara wal-mushrikina bilqital kì í ṣe pé àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé ká lọ máa kó ogun ja àwọn èèyàn nínú ìlú wọn rárá kìí ṣe bẹ́ẹ̀ ìyẹn ló fa ẹni tó bá ka àwọn ìtàn islam tó ka ìtàn hijra nẹ́gbọ̀n muhammad sallallahu alayhi wa sallam yóò mọ̀ wípé àwọn kẹfìrí àwọn ni wọ́n dáná ogun fún àwọn mùsùlùmí táwọn mùsùlùmí sá sá sá sá sá nígbà tó yá ọlọ́run ọba ní yá ẹ̀yin náà bá wọn yá náà ogun náà látìgbà tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ti bẹ̀rẹ̀ sí ní pèpè sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àlàáfíà pẹ̀lú pẹ̀lẹ́kùtù tó ń pè wọ́n sì di wípé ń bá àwọn èèyàn sọ̀rọ̀ normally ẹni tó bá gbé nǹkan kan dání yóò máa wá àwọn èèyàn tí yóò máa fi nǹkan yẹn lọ. ìdí pa anabi sallallahu alayhi wa sallam yuqatiluhum la anabi ò máa lọ gbéjà bá wọn ṣùgbọ́n ànábì yad'uhum ila Allah ó ń pè wọ́n yóò lọ bẹ́lẹ̀ yìí ntọ́ ń ṣe yìí kò sọ́nà ń bẹ eléyìí lọ́nà eléyìí ló yẹ kẹ́ ẹ máa ṣe tó o bá ṣe eléyìí tó o bá kúlé lórí eléyìí tó ń ṣe yìí ó léwu fún ọ ṣùgbọ́n tó o bá ṣe eléyìí tó o bá kúlé lórí ibẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ àti àlùjánnà ń bẹ fún ọ ànábì ń pe àwọn èèyàn ẹni tèrè èjì tèrè ànábì wá wà lórí dáwà yìí títí ànábì lọ thirteen years nílùú Mákà gbogbo àwọn tá a ti yẹ sí àwọn mùsùlùmí ò jà wọn ò ta àwọn kèfèrí ló ń fara ní àwọn mùsùlùmí ànábì àtàwọn tó gbà fún ànábì ọlọ́run ló máa yọ oríṣiríṣi ìyà ìnira ìdààmú fìtínà wàhálà ìfòòró àìjẹ́kẹ̀yìn oríṣiríṣi àìnífọ̀kànbalẹ̀ tí wọ́n gbé bá àwọn mùsùlùmí kódà débi wípé ó ní ìgbà táwọn kèfèrí tí wọ́n padà wá foríkorí wọ́n wá fi kòlókò wọ́n wá sọ fúnra wípé Muhammadu yìí àti àwọn tí wọ́n já wọn ìjọ rẹ̀ ẹlẹ́sìn rẹ̀ ẹnìkankan ò gbọ́dọ̀ bá wọn ra nǹkankan ẹ gbọ́dọ̀ ra nǹkankan lọ́wọ́ wọn ẹ ò sì gbọ́dọ̀ ta nǹkankan fún wọn wọ́n wá gbófin yẹn kalẹ̀ lé ànábì àtàwọn tí wọ́n ń lórí nìkan nínú ẹ gbọ́dọ̀ ra lọ́wọ́ wọn ẹ sì gbọ́dọ̀ ta fún wọn òfin yẹn wá wà bẹ́ẹ̀ fún three years odidi ọdún mẹ́ta ẹwùrú yà tí ó jẹ wọn láàrin ìgbà wọn náà odidi ọdún mẹ́ta láàrin ìgbà yẹn wọn ò rí nǹkan á lówó wọn à rí fira wọn à rí fira ń jẹ lọ́wọ́ àwọn èèyàn ìyí táwọn náà ní tí wọ́n ń tà wọn à ìtà fáwọn èèyàn gbogbo owó wọn ó kòlápsì ó bàjẹ́ gbogbo nǹkan tí wọ́n ní ó dẹnu kọlẹ̀ ó wá di wípé wọ́n padà wá dẹni tí ń jẹ ewé tí ń jẹ epo láàrin ìgbà yẹn nínú àwọn àdáwò tó bá wọn ọlọ́run ló máa yẹ ní gbogbo àwọn àsìkò yìí ọlọ́run ló máa yẹ àwọn mùsùlùmí tí wọ́n gbà fún anabuwa muhammed sallallahu alayhi wa sallam tó já sí pé àwọn kìfìrí pa wọ́n pakópa wọ́n pa wọ́n pakópa létí torí pé wọ́n tẹ̀lé muhammed sallallahu alayhi wa sallam anabi wọn sọ fáwọn tí wọ́n já wọn ọmọlẹ́yìn wípé ẹ fi Mákà lẹ̀ ẹ sá lọ sílùú mi maka yìí ò lè rọgbọ pẹ̀lú ìsìláàmù tẹ́ alá tẹ́ ń bá mi ṣe yìí kò ní rọrùn fún yín ẹ̀fì lúlẹ̀ àwọn èèyàn wá ń sá wọ́n ń sá wọ́n ń sá wọ́n ń sá wọ́n ń sá jáde lẹ́ni tó ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ torí pé wọn àtún gbọ́dọ̀ mọ̀ wípé wọ́n ń sáko nínú òlu ẹni tí wọ́n bá tún mú pé ó fẹ́ sáko nínú òlu wọ́n á tún dè é wọ́n á tún jẹ ní ìyàtọ̀ lágbà ẹ gbọ́dọ̀ kó nínú òlu yẹn arúsì máa ní ìyẹn nílùú maka yẹn náà ni báyìí lànàbí wa wà títí tó fi wá di bí ọdún mẹ́tàlá tí wọ́n padà wá wò wípé kò sí nǹkan tó kù máa ń gbà tí wọ́n rí pé Khadija tó jẹ́ ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa kanat min ashraf an-nisa ó sì jẹ́nu àwọn obìnrin tí wọ́n lápọ̀nlé púpọ̀ jù ó kú inú ọdún yẹn náà Abu Talib òun náà kú Abu ni ó sì kú sí orí ìṣe kèfèrí ṣùgbọ́n ó ní ipa tó kó lára nẹ́bí látara pé ọmọ àbúrò mi ọmọ ọmọ ẹ̀gbọ́n mi ọmọ ọbàkan mi ẹ̀jẹ̀ mi kò fà nẹ́bí lẹ̀ fáwọn yòókù rẹ̀ kọ̀díjà náà sọ̀pọ̀tì ànẹ́bí pẹ̀lú dúkìá rẹ̀ tó ní kó náà tó kú ìgbà tí wọ́n rí fáwọn méjèèjì yìí kú náà wò pé omi ti gbẹ lẹ́yìn ẹja ọmọkùnrin yìí gbogbo wọn wá padà lọ fẹnu kò wí pé n tó kù ní pé káwọn pa àmọ́ ọ̀nà táwọn gbà pa òun náà ni wípé gbogbo ìdílé kọ̀ọ̀kan nínú gbogbo ìdílé tí ń bẹ nínú ìlú Mákà tó jẹ́ ìdílé Quraysh kán dá ọmọ ọkùnrin kọ̀ọ̀kan tí wọ́n lé egun tí wọ́n sàn agun dáadáa kán dá wọn jọ káwọn wá ha ìdàlẹ́ wọn lọ́wọ́ kí gbogbo wọn wá lọ àtàkì Muhammad kí gbogbo wọn wá sa lẹ́ẹ̀kan náà kán bẹ̀rẹ̀ sí ní sa ní sàkúsà mítìnì yẹn ni wọ́n ṣe ẹni tó mú ìmọ̀ràn yẹn wá ń jọ́nà lọ́hùn Abu Jahal òní wọn korúkọ ẹ̀ ó wá sọ fún wọn pé tá a bá ti fẹ́ káwọn mọ̀lẹ́bí ànẹ́bí tó jẹ́ ẹbí rẹ̀ gangan Banu Hashim tá a bá ti fẹ́ kán bá wa fa wàhálà níta lè ṣe nu tí gbogbo wa bá ti lè dáwọ́jọ tá a bá ti lù ú pa tá ti tí wọ́n tá àwọn wa ti pa tá ti ṣáńṣàkúṣà so àwọn nìkan ò lè wọn à lè bá gbogbo wa yìí jagun nítorí ọmọ wọn tá a pa ntòkù ni pé wọn gbowó ẹ̀mí rẹ̀ owó ẹ̀mí tí wọ́n sì gbà lọ́wọ́ àwọn ti níye dẹ́ tí ìdílé kan bá ti pa ìdílé kan tó bá ti pààyàn ìdílé kan ó ti lófin wọn pé iye nǹkan báyìí ni wọ́n gbà lọ́wọ́ ìdílé wọn tó lágbà àmọ́ ńgbà tó yẹ pé gbogbo wọn náà parapọ̀ fà á dìgbà tí yẹn dáwọ́ wọn náírà ni wọ́n kàn dáa jẹ yóò kàn dòdì ni wọ́n kàn kó fún ìdílé ànábì ẹ wọ́n bá wá bá ṣe fẹ́ ta ẹ̀mí ànábì lọ́pọ̀ tó sallallahu alaihi wasallam láàrin ìgbà yẹn lọ́lọ́run wa sọ pé jíṣẹ́ ńlá Muhammad yìí pé wọ́n ti ṣe mítìnì aburú lórí rẹ̀ ṣùgbọ́n jáde kúrò nínú ìlú Maka yìí máa lọ Madina ó ń ṣe ọlọ́run wa lọ sọ́dọ̀ Abubakar radiyallahu anhu ìtàn yìí ò dàrú Abubakar náà ni o ẹ má jẹ́ nìkan kó sọ fún yín pé ọ̀tọ̀ lẹni tó tẹ̀lé ànẹ́bí ṣe ìjìrà rárá ẹni wọn ò mọ ìtàn ni kó lọ tó ìtàn ká Abubakar náà ni kò dàrú nọ́ọ̀tàn Islam oúnjẹ ọlọ́run wa lọ sọ́dọ̀ abubakar wípé ọlọ́run ọba ti yọ̀ǹda fún mi láti ṣe hijira wọ́n wá gba ọmọkùnrin kan tètèrè lòun àmúlàmánà ṣẹ́ wọ́n gba lóṣìṣẹ́ tí wọ́n sanwó fún ó mànà àwọn ọ̀nà ibi tí ẹsẹ̀ kì í sábà rìn àwọn akó ràkúnmí nǹkan ọ̀gùn méjì wọ́n kó fún un tètò bá ti di àṣùbà àjọ kẹta wá bá wa ní gáàrú sáwò ibẹ̀ ni wọ́n ti wá bá wa ní ìdájí kùtùkùtù àwọn wa lọ sí Madina ọ̀nà ibi tó ma téèyàn máa ń gbà àwọn tẹ́sì àwọn èèyàn yìí gbà ọ̀nà bẹ̀rẹ̀ ni wọ́n mú wa gbà pẹ̀lú iye tó fẹ́ gbà lágbèmẹ́ǹtì. ó ń ṣe ọlọ́run wá sá nígbà tó di ọwọ́ òru pẹ̀lú Abubakar wọ́n sá kúrò nínú òlu Maka ànábì tún sá náà ní o ní ìgbà tó pé thirteen years after thirteen years tó ti gbèlú Maka lẹ́yìn ìgbà tó dà nẹ́bí ọlọ́run fún thirteen years ó wá wà ń oníṣẹ́ ọlọ́run wá jáde wá sá àwọn wà nínú òhò yẹn wọ́n lọ́jọ́ mẹ́ta wọn àtàbùbákìrì wọ́n lọ́jọ́ mẹ́ta àṣùbà àjọ kẹta òun ni ọmọ arákùnrin tí wọ́n gbéṣẹ́ fún láti wá má wọn mọ̀nà bí tí àwọn èèyàn òbí bẹ́ẹ̀ mọ̀ ló wá dé láwọn àṣẹ̀ṣẹ̀ wá lọ lẹ́yìn ìgbà tí wọ́n tún wá délu Madina tán làwọn kèfèrí wá wò wípé ọmọ tó ti bọ́ sí ìlú Madina yìí ta lé lé lé lé tọ́wọ́ wa ò bá bó ṣe dé màdínà yẹn tá a bá fi lára balẹ̀ tó bá lọ kírètì ìjọba tiẹ̀ wọ́n padà wá àtàkì wa ò torí ẹ̀ ẹ̀jẹ̀ á tètè lọ sí wọn mọ́lé ká tètè lọ àtàkì wọn ṣáájú kí wọn ó tó wá kó ìjàmbá wa torí pa ti hàn wọ́n lè mà ìrìn pa àwọn kékeré sọ pé torí pa àwọn ti hàn wọ́n lè mà sẹ́yìn gidi gan bọ́sẹ̀ wá lọ yẹn wọ́n padà lọ lágbára wọ́n lè wá àtàkì wa kán fẹ́ wá jà kán fẹ́ wá gbẹ̀san torí ẹ̀ kó tó di pé wọn ò ní pàlẹ́ kaná ká tó lágbára ẹja lọ àtàkì wọn balẹ̀ ọlọ́run wa sọ fún àdínẹ́bí náà wípé ẹ̀yin náà gbọ́dọ̀ sá fún wọn mọ́ ẹ sá mọ́kà àwọn míì ń sá lọ tọ́ ìfù wọ́n tún sá dé wọ́n tún rí pé lù rọgbọ wọ́n tún sá jáde wọ́n padà ìwọ náà tún sá wọ́n tún níbi tẹ́ ẹ tún wà náà ẹ̀ ní gbé bẹ́ẹ̀ pé ilé ò ní gbà yín ọ̀nà ò ní gbà yín ẹ̀yin náà lọ fèsì wọn ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá ti àdínẹ́bí náà sí wọn àtàwọn mùsùlùmí nígbà tí wọ́n pàdé ní Badr nínú àwọn ogun tá nẹ́bí jà pẹ̀lú wọn àwọn ìjà tó ṣẹlẹ̀ láàrin òjíṣẹ́lá Muhammad àti wọn. ṣé ẹ mọ̀ pé ó nọ́mà ẹni tí ó bá wíìn òun náà làwọn yóò padà máa pariwo rẹ̀ wípé ó jà ó jagun kódà kó jẹ́ pé nígbà tí wọ́n fẹ́ jà òun ni òun ní nǹkan ìjà jùlọ àmọ́ tó báyìí fi lè di ló ń wíìn báyìí ariwo ẹ̀ náà wọ́n máa pa yìí ló fà tó fi já sí pé gbogbo fìtínà àti wàhálà àti ìdààmú àti jàǹbá àti aburú táwọn kẹfìrí ṣe fáwa mùsùlùmí ń gbà náà ayé ò rí wí mọ́ orúkọ ta ni wọ́n wá ń dá lónìí orúkọ Muhammad sallallahu alayhi wa sallam torí pé kí wọ́n ti rò pé yóò rí njọ́ náà lọ́hùn kọ́ ló padà sí kínní ló padà rí wọ́n rò wípé yóò ya abo fún wọn ni ó padà wá ya akọ ó padà wá di tó wá gbé tó wá pè àwọn mùsùlùmí so ọlọ́run wá fún wọn níṣẹ́gun ọlọ́run ọba ní nínú àwọn ogun tá ànábì jà fi jẹ́ ogun Badr ànábì àtàwọn tí wọ́n tẹ̀lé yuqatiluna fi sabilillah àwọn ló ń jagun sójú ọ̀nà ọlọ́run àmọ́ àwọn tó já wọn kèfèrí yìí káfírọ̀ làwọn àwọn ọjà sójú ọ̀nà ọlọ́run àwọn ń jà lẹ́nu tó fi ń gbìjà kúfúrú wọn wọ́n ti jáde tagbára tagbára wọ́n jáde ti púpọ̀ ti púpọ̀ wọ́n jáde ti fáàrí wọ́n jáde pé àwọn kẹ̀ tá a bá bò wọ́n wọ́n á mọ̀ pé nǹkan bọ àwọn tá a bá kọlù wọn wọ́n á mọ̀ pé nǹkan kọlù àwọn torí pé àwọn mùsùlùmí ò sí pọ̀ ń jọ́nà lọ́hùn ó sì dáwọn náà lórí pé kékeré làwọn mùsùlùmí àwọn dẹ́ pọ̀ so ìjáde wọn wọ́n jáde takọtakọ ni pé ẹja lọ sí wọn mọ́lé tí wọ́n ti mọ̀ pé àwọn lágbára àwọn ní nǹkan jà àwọn lérò àwọn ní gbogbo ẹ̀ wọ́n wá jáde pẹ̀lú full confidence láti jáde ńlé pé àwọn fẹ́ lọ bá àwọn mùsùlùmí àwọn ò lọ bá wọn jà àwọn mùsùlùmí náà wá ń bọ̀ wá pàdé wọn pé àwa náà ní sáfihàn ọlọ́run ti ní àpàdé pàdé ara wọn ní ààyè ibi tí wọ́n ń pè ní bàjẹ́ wọ́n pàdé ńbẹ ọlọ́run ọba ní kíni ńgbà táwọn mùsùlùmí rí wọn àwọn mùsùlùmí ń rí wọn pé é àwọn ló pọ̀ tó báyìí ní ìlọ́po ìlọ́po àwọn mùsùlùmí òun bẹ́ẹ̀ ni wọ́n ti ráyàlà àìní ni nta ń fojú rí báyìí ní kéde pààfin lálàá kéde pààlà náà lárí pé àwọn pọ̀ jù wá lọ rárá wọ́n rí wọn ní ojú korojú báyìí pé wọ́n pọ̀ ju àwọn lọ àwọn wòlá ló pọ̀ jù àwọn kèfèrí àwọn olórí wípé àwọn táwọn fẹ́ bá jàyè pọ̀ ju àwọn lọ àwọn mùsùlùmí ní rírí aláàbí rírí ojú ní rírí ojú tí wọ́n fojú rí kí lọ́lọ́run wá sọ lẹ́yìn ẹ̀. Allahu akbar ọlọ́run ní ṣùgbọ́n yẹn ò ní túmọ̀ pípọ̀ wọn yẹn ò ní túmọ̀ lọ́dọ̀ ọlọ́run wallahu yu'ayyidu bi nasrihi man yasha ọlọ́run ọwọ́ máa ṣe àràṣe ìṣẹ́gun fún ẹni tó bá wù ú láti pé kó ṣẹ́gun ni ẹni tọ́lọ́run fẹ́ kó ṣẹ́gun ò bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹni ọlọ́run bá fẹ́ kó ṣẹ́gun náà ní ó ṣe kíni òun náà ní ó ṣẹ́gun òun náà ní ó ṣẹ́gun àwọn olówó aṣẹ́gun àwọn mùsùlùmí ló wá aṣẹ́gun nígbà tíjà dojú ẹ̀ àwọn tọ́wọ́ kọ́kọ́ bà nínú àwọn kìfìrí òun náà làwọn tó já wọn olórí wọn lọ́wọ́ kọ́kọ́ bà tí wọ́n kọ́kọ́ kú lọ náà lẹ́yìn náà gbogbo àwọn tó wá kù tí wọ́n kó wá sójú ogun wọ́n kàn mú wọn bí ìgbà tí àwọn ń kó ẹja báyìí ni wọ́n kàn ń kó wọn bí ìgbà táwọn ń kó ẹja báyìí ni agbára wọn di ọ̀lẹ ni ṣe mọ̀ pé táwọn tí wọ́n já wọn ọ̀gá ogun tí wọ́n bá ti lè fìdí rẹ ni àbí tá bá ti kú sáré pé wọ́n pọ̀ gẹ́ ilé wọ́n tó pe ilé tó jọ̀gà wọ́n tó pe ilé tó jọ̀gà ó gba àwọn kéèké tó kù lẹ́yìn wọn à àwọn tó máa ń pa àjàṣù nínú wa náà náà ṣe kí ni náà ti pa yìí kí làwọn abẹ́ ṣe kí ni kí làwọn ó ṣe so agbára wọn wá wí wọ́n ṣe pọ̀ tó ń jọ́ náà lọ́hùn tí wọ́n dọ́bù dọ́bù tí wọ́n tírípù àwọn mùsùlùmí ọlọ́run ọba wa sọ wọ́n di ẹrú fún àwọn mùsùlùmí ọlọ́run fi ní wallahu yu'ayyidu bi nasrihi man yasha ẹni tó bá wọ ọlọ́run lọ́lọ́run ọba máa ṣe ìkúnlọ́wọ́ àti àrànṣe fún kì í ṣe bí èèyàn bá ṣe pọ̀ tó torí ẹ̀ nínú ẹ̀kọ́ táwa náà mọ̀ bí òun náà ni wípé gbogbo ohun táyé bá ń jẹ́ ìṣòro fún wa àti gbogbo ohun tí bá ń jẹ́ bí ogun fún wa tá à ń dájú kọ lópin ìgbà tá a bá ti ṣàbòsí pẹ̀lú ọlọ́run ọba ẹjẹ́ àlọ́mọ̀ pé ọlọ́run ọba ó ṣe yóò fún wa ní ìṣẹ́gun lórí àwọn kan yẹn yóò fún wa ní ìṣẹ́gun torí pé bọ́lá ń sọ pé ẹni tó bá wù ló máa ń fún ní ìṣẹ́gun yẹn ọlọ́run kì í wá fún àwọn ọ̀tá rẹ̀ ní ìṣẹ́gun lórí àwọn ọ̀rẹ́ rẹ̀ kí lọ́lọ́run sọ lẹ́yìn ẹ̀. ọlọ́run ọba ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ìbúrọ̀ wà ń bẹ̀ ọgbọ́n wà ń bẹ̀ ẹ̀kọ́ wà ń fún àwọn tí wọ́n bá ní ojú torí na dáadáa. àwọn abéèrè lọ́wọ́ ara wọn wípé pẹ̀lú àwọn tí ọlọ́run ọba adéda wa sọ yìí bí àwọn ẹ̀kọ́ wo láti ẹ̀ lè fàyọ níbí báyìí náà. nínú àwọn ẹ̀kọ́ tá a wà fàyọ ń abdihi ọba fi máa ń ṣe ìkúnlọ́wọ́ àti fún ẹ̀dá rẹ̀ òun náà ní imani torí pé ńgbà tọ́lọ́ wọn bá ròyìn àwọn ẹni àkọ́kọ́ ó ròyìn wọn pẹ̀lú ròyìn tó so mọ́ al-iman yuqatilu fi sabilillah torí ẹ̀ gbogbo ń tá a bá ti ń ṣe tó yẹ pé à ń ṣe fi sabilillah yìí ni à ṣe ń ti torí nǹkan kan ju pé tọ́lọ́run la fi dájú kọ lọ bó bá ti wò kí nǹkan yẹn fẹ́ mẹ́hẹ̀ tó ẹja sì máa wò ó násùrù ọlọ́run ó dé bá wa látara kí ni imani lẹ́yìn náà nínú àwọn okùnfà tí ọlọ́run ọba máa ń fi ń kó ìyẹpẹrẹ báyàn àti ìyà àti ẹ̀tẹ́ àti kí àwọn ọ̀tá ó máa rí yàn ṣẹ́gun òun náà ní kí yàn náà jọta ọlọ́run tí yàn bá ti jọta ọlọ́run àti mú ó rọrùn torí ẹ tàmásàkì bí hablillahi wattabi'il huda tàmásàkì bí hablillahi wattabi'il huda ẹja lọ di tó jẹ́ okùn ọlọ́run ká dì í mú oníka wa wọ́ mọ́ gbogbo nǹkan kí nǹkan tí kálukú ń gbára lé tó nígbàgbọ́ nú ẹ̀ tí yóò mú yàn kẹ̀yìn sọ́lọ́run ọba adẹ́dàá wa ẹja lọ pàtì torí èèyàn lè ránà ṣe kò lè rí àánú ọlọ́run látara nǹkan yẹn ọlọ́run gẹ́gẹ́ ló ní àrànṣe lọ́wọ́ ẹni tó bá sì wù ní máa ń fún ní àrànṣe kò sì ní ra àwọn ọ̀tá rẹ̀ ṣe lórí àwọn kíni àwọn ọ̀rẹ́ yìí sotori ẹ̀ka gbìyànjú láti súnmọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala náà. Yeah. lẹ́yìn náà ńgbà tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó parí ọ̀rọ̀ eléyìí tó ní ń ṣe pẹ̀lú ìpàdépọ̀ ànábì sallallahu alayhi wa sallam àtàwọn ìjọ rẹ̀ pẹ̀lú àwọn akẹfìrí àwọn ará Makka ní ààyè tí wọ́n ń pè ní Badr tàbí ń pogun yẹn ní ogun Badr tọ́lọ́wọ́n bá fi pinnu pé òun ràn àwọn mùsùlùmí lọ́wọ́ wọ́n ṣẹ́gun látara ìjẹni ọlọ́run tí wọ́n jẹ́ tóun ò sì ní ẹ bàjẹ́ kí ọ̀tá ọlọ́run kó ṣẹ́gun kó borí àwọn ẹni ọlọ́run ọlọ́run wa ń wa lọ sí inú ẹ̀kọ́ mi tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ inú ilé ayé ayé tá a wà ń bẹ̀ yìí yẹ ká báyé lò àtàwọn nǹkan ń ń na ọlọ́run ọba ni wọ́n ṣe é lọ́ṣọ̀ọ́ fún àwọn èèyàn ta ló ṣe é lọ́ṣọ̀ọ́ fún wọn imma Allah wa imma ash-shaytan wọ́n ṣe é lọ́ṣọ̀ọ́ fún àwọn èèyàn hubbu shahawat ìfẹ́ àwọn yòdòyìn ti adùn ayé lẹ́bìrì pé kò sí ọmọ ẹ̀dẹ́ èèyàn kan tí fi adùn ayé tí ò ní sí lára ẹ̀ tí ò ní sí lẹ́mìí ẹ̀ gbogbo wa àti àfa àtẹnudí kì àti ìmáàmù àtẹni tí kìí ṣe ìmáàmù àti múmìnì àti káfìrí àtọ̀tá ọlọ́run àtọ̀rẹ́ ọlọ́run àtẹni ọlọ́run gbogbo kálukú zuyyina linnas hubbu shahawat gbogbo kálukú wa òun náà ni wọ́n ṣe é lọ́ṣọ̀ọ́ fún wa nínú ẹ̀mí wa ìfẹ́ adùn ayé adùn ayé ìfẹ́ rẹ̀ ọ̀ṣọ́ kan ni tó wà nínú ẹ̀mí wa tó túmọ̀ sí pé nínú tá a fi ṣọ̀ṣọ́ ẹ̀mí òun náà ni kẹ́mi ó máa nífẹ̀ẹ́ sáwọn adùn ayé àwọn adùn ayé yẹn wá pọ̀ àwọn adùn ayé yẹn pọ̀ ọlọ́run wá mẹ́nubà nínú àwọn adùn ayé yẹn àwọn tó bẹ̀ẹ́ jẹ́ bí àwọn ìpìlẹ̀ wọn àbí orígun àwọn tó jẹ́ bí orígun alákọ̀ọ́kọ́ hubbu shahawati ọlọ́run ọba ní ìfẹ́ adùn ayé bí ìfẹ́ obìnrin. bí ìfẹ́ obìnrin ó wà lẹ́mi ọmọ èèyàn ẹni tí ń gérí èèyàn tí ń gápé èèyàn tí ń gẹ́sẹ̀ èèyàn tí ń dúnbú pa obìnrin kan torí kó lè jẹ̀gbádùn lára obìnrin mi náà kò sí nǹkan mi ká lè sọ pé ìyàwó rẹ̀ ló fáìn jù obìnrin rẹ̀ ló jáde jù obìnrin rẹ̀ ló rẹwà jù torí ẹ̀ ṣe náà bẹ́ẹ̀ yà ń yàwó àwọn tí ń jà àwọn èèyàn lólè tó pe níyàwó tí ń kówó nínú àkáǹtì wọn òun náà kò torí nǹkan kan ṣe tó bá rówó yẹn náà obìnrin náà ni ó máa fi gbé káàkiri ó lè wà club bá wà club obìnrin mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ bí obìnrin mẹ́ta lẹ́gbẹ̀ẹ́ bí gbogbo wọn yẹn wà ní o owó náà ni ó kó fún wọn o owó tóun ó aburú lórí ẹ̀wájú ọlọ́run èèyàn kan ló ta orí rẹ̀ tóun fi ń pa hausa county èèyàn ní ta ọkàn rẹ̀ ní tapa rẹ̀ tóun fi ń mékì owó ń tiẹ̀ tẹlomi ti ní fátírì ibi tó jáde pé èèyàn ni wọ́n ń dún bẹ́ẹ̀ kì í ṣe ẹran tó bá rówó yẹn tán yóò kó obìnrin yóò kó àwọn kan tó lè wà ní yóò máa da owó yóò máa sọwọ́ lóko fún wọn yóò máa dà yóò máa dà yóò máa dà yóò máa dà àbí kó máa gbé fún wọn ní béèlì béèlì béèlì béèlì béèlì béèlì mẹ́nà nìsa obìnrin lára tí máa bẹ̀rẹ̀ ní àwọn yẹn hubbu shahawat mẹ́nà nìsa wàmẹ́dẹ́ kàkí wàfà ó ń sùn ní tún gbé tún gbé zu yìí náà di náà ọlọ́run ọba ní ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tọ́mọ èèyàn fífẹ́ rẹ̀ wà lẹ́mìí rẹ̀ nínú ìfẹ́ ayé òun náà ni wàlùbáni ọmọ kálukú ló fẹ́ kó sí ọmọ tòun ló lówó jù ló nípò jù ló lọ́lá jù ló jẹ́ èèyàn jù kó jẹ́ pé gbogbo ọmọ tó bá bí pátá kí gbogbo ọkọ kásá máa wà nípò ńláńlá ká máa wà nídìí èèyàn ńláńláńláńláńlá á rí i pé tọ́lọ́wọ́n bá ń sọ yìí ní ìsìnkú ṣeré lẹ́mìí gbogbo wa náà kò sẹ́nìkan tí ó fẹ́ kó ń bímọ kan tí ò ní jẹ́ èèyàn kò sẹ́nìkan tí ò ní fẹ́ kó ń fẹ́ yàwó tó rẹwà wà máa dá. والقرآن ọlọ́run ọba ní wal qanatir al muqantarah min al dhahab wal fidda àti kéèyàn máa kó ọ lájọ kó owó jọ kó ọrọ̀ jọ gold silver pound sterling dollar euro naira silver gbogbo ìrànwọ́ náà ní kálukú fẹ́ máa kó jọ kó lákàntì káwọn òbítíbitì owó wà ní gbogbo ẹ̀ àwọn owó ńláńlá owó rọgùrọgùn kó wà ní gbogbo ẹ bọ́mọ èèyàn ṣe fẹ́ nìyẹn lára nǹkan tí ó tí ó a fi ṣọ̀ṣọ́ sínú ọkàn ọmọ èèyàn tó já pé ibẹ̀ lọ́kàn ọmọ èèyàn ó máa fà sí kódà gbogbo ohun tá à ń wíyọ ọmọ èèyàn fẹ́ ní láì wàhálà láì dààmú láì ṣiṣẹ́ kò fẹ́ dààmú kò fẹ́ ṣiṣẹ́ mọ́mìnira ṣe rí nìyẹn والقناة المقنطرة من الذهب والفضة وال ọlọ́wọ́n bá ní wal khayl musawwama àti àwọn ẹṣin tó fi ń rẹwà jùlọ níta lè fi dí lásìkò yìí nìkan ní àwọn ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì Rolls Royce àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn ọkọ̀ ńláńlá Mercedes tó dáa jù Toyota tó dáa jù ọ̀ndà tó dáa jù lexus tó dáa jù ká máa wọnú ọgbà rẹ̀ ká máa wọnú ilé ẹ̀ka ni pé òun ló ní gbogbo àwọn ọkọ̀ olówó iyebíye yìí òun ló kọ́ àwọn ilé àwòyánu yìí gbogbo ntọ́ mi yẹn máa ń fẹ́ nu tí ń bẹ́ ẹ̀mí wa nìyẹn náà. bákan náà nínú àwọn nǹkan tí ó tún máa tọ́ṣọ rẹ̀ tó wà nú ẹ̀mí ọmọ yẹn náà ni àwọn ẹran èyí ń fáwọn tí wọ́n jẹ́ wọn àgbẹ̀ yóò fẹ́ kó pé ká ní sábà ń sọ̀rọ̀ nípa ràkúnmí kò ní rẹpẹtẹ tó tún ní màálùú kò tún ní rẹpẹtẹ tó láwọn ẹran ewúrẹ́ àgbò kò tún ní rẹpẹtẹ ògbó oríṣiríṣi bẹ́ẹ̀ iṣẹ́ máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọ èèyàn nìyẹn. àtòkò àwọn àgbẹ̀ á rí i pé ẹni tó bá wà nílà nǹkan ọ̀gbìn talágbẹ̀ẹ́bí tó yàtọ̀ sí nǹkan ọ̀sìn gbogbo ìgbà ló ló máa lé kójá sí pò lòun rere oko jẹ jù òun lọ̀gá àwọn àgbẹ̀ òun lolówó dunú àwọn àgbẹ̀ òun ní nǹkan oko òun dáa jù òun lòun rí ṣe ń diẹ jù gbogbo àwọn ọ̀nà tó wò sáà gbà máa wọlé sápò gbogbo ọ̀nà tí wọ́n gbà fi máa tọ́ka wípé èèyàn ló dáa fún jùlọ àríkú náà ní wọn bá ń kàkà lẹ́yìn lára obìnrin lára ọmọ ní ti ilé ayé ní towó ní tọrọ ní ti nǹkan ọ̀sìn ní tọkọ ní ti ilé ní toko gbogbo ọdún òfin máa sọ pé lágbájá yìí ó láyé rẹ dáa ọlọ́run ọba ní tá fi ṣọ̀ṣọ́ sínú ọkàn mi yẹn nìyẹn. Allahu akbar ọlọ́run bá ní gbogbo ń ta kàkà lẹ̀ yẹn dhalika mata'ul hayatid dunya gbogbo àwọn nǹkan yẹn pátápátá ìgbádùn ilé ayé nìkan ni kò ní ìtumọ̀ kò ju ayé lọ wọn bá ń tó o bá ti jẹ́ ń dẹ̀ láyé rẹ náà ló jẹ́ kò ní ń ṣe pẹ̀lú bálíkì àmọ̀ rẹ ó ṣe rí o kò ní ń ṣe pẹ̀lú bálíkì àmọ̀ ó ṣe rí tó o bá fẹ́ ìyàwó tó dáa jọ tó o bá ti kú tó fi ìyàwó òun lè dìde ńtọ́ ọbẹ̀ jẹ nígbàdùn náà lára obìnrin náà ló ti jẹun à ìbílẹ̀ yorùbá yìí náà láti rí ọba tí wèrè olórin nǹkan tó ti ń báyàwó rẹ̀ sùn social media fún wa gbogbo ẹ̀ náà ni là ń gbọ́ èyí pé ní wèrè òun náà ló pe rẹ̀ bẹ́ẹ̀ wèrè olórin náà ni máa pe rẹ̀ o kọ́lọ̀ ń bá ní tún kó kó ṣètọ́sọ́nà fún un. òun náà ni máa pè rẹ̀ ní wèrè olórin máa pè ní dààmú àdúgbò so ó sì ń ìyàwó ọba ìlú tó kéré jù ní ọba kan náà àwọn ọba rẹ̀ Yorùbá náà ni òun sì tún ṣe tún ṣe kí náà ń pè pẹ̀lú ẹ̀ débi wípé ó wá di wàhálà láàárín wọn àwọn àjọ wa ń tàkùn ọ̀rọ̀ sọ wèrè olórin ń sọ̀rọ̀ ìyàwó ọba tí sẹ́mọ̀ <laughs> yóò kọ́kọ́ yóò kọ́kọ́ máa ìmájì wípé ṣé irú ọba yẹn nú àwọn ọba alẹ yóò bá ilé kú kó wá jẹ́ pé irú eléyìí ní gorí ìyàwó ẹ̀ èyí kọ́kọ́ máa ìmájìnà tó báyìí ṣe rí òjúbà náà lọ ọlọ́run ọba ń pòwe fún wa ni ó pòwe fún wa ni bójọ́pọ̀ náà lèyẹn bá kójọ ọjọ́ tó o bá ti kú tí o bá ti kú o ti dà á dàálẹ̀ nìyẹn o ti dà dàálẹ̀ yìí. bó jẹ́lé náà ló bá kọjọ ìjọ tó bá ti kó ti dàálẹ̀ ó lè ṣàǹfààní ó lè má ṣàǹfààní má. náà newspaper tá à ń kà lónìí ta ló gbọ́ Concord Concord kí n Concord Abiola lónìí ṣé Concord nàbí Vanguard Concord náà kọ́ nàbí Vanguard ó wà lọ́nà ọ̀nà ṣòdí bẹ́ẹ̀ warehouse náà fi bẹ̀ ń fi warehouse náà fi bẹ̀ ń fi kò ní kò ní tu màmá mùsùlùmí ni kọ́ lọ́n bá ní kẹ́ wọn kó bá ní forí jìn wọn bí ìtàn hàn sí wa là ń sọ o àmà ní àwọn àtọ́lọ́ ṣùgbọ́n gbogbo ohun tí yẹn bá kó jọlẹ́ tó bá ti lò ó ti dà á lẹ̀ náà nìyẹn ìyẹn ló fà tó já pé gbogbo àwọn tọ́lọ̀ wọn bá ka á lẹ̀ yìí gbogbo wa ní iṣẹ́ rẹ̀ ń bẹ lẹ́nu wa gbogbo wa la fẹ́ ni nísìta ni òníyàwó nù wa àtẹni tí ó ní láárí àtẹni tí ò ní láárí gbogbo wa náà la níyàwó ta ni òbí máa ń nù wa gbogbo wa náà la bí gbogbo aná là mánéjì kọ́lé ẹlòmíín sì ní ó rọrùn fún kó máa kọ́ bó ti wù ú ṣùgbọ́n ṣe rí gbogbo tọ́lọ́wọ́n bá kà á lẹ́nu kò sẹ́ni tí ò fẹ́ lu ọkọ̀ náà kó dẹ̀ mi tẹ́mi náà ò ní yìí náà tẹ́mi náà bá ní ìkápá àtìrá èmi náà rà gbogbo tọ́lọ́wọ́n wa sọ ìpátá kò sẹ́nìkan tí ò ní ájà tí ò ní bùkátà sí ṣùgbọ́n ṣe wá rí ọlọ́wọ́n ní zalika ọ̀dọ̀ ọlọ́run ọba ní ìgbádùn ibùdé sí tí gbádùn rẹ̀ jẹ́ ojúlówó gbádùn ọ̀dọ̀ ọlọ́run ọba aláàlú wà lálùkì àmà ìyẹn ló fà tó já pé àwọn tọ́lọ̀ ń kalẹ̀ gbogbo tọ́lọ̀ ń kalẹ̀ tún àyà yẹn kà sí kí wọ́n á ṣe kọ́mẹ̀ntì. ìlànà gbogbo tọ́lọ́run wá yìí ọlọ́run ọba ní obìnrin àwọn obìnrin ń bẹ nínú rẹ̀ nínú tọ́lọ́run ọba fi ṣe ọ̀ṣọ́ kan wá nínú àwọn nǹkan yòdò yín di ilé ayé tá a máa ń lé bákan náà ọlọ́run ọba kà wọ́n ọmọ ó kà wọ́n sínú ọlọ́run ọba tún ka àwọn nǹkan ọ̀gbìn wa bọ̀gìnìbọ̀gìnì ó kà á síbẹ̀ àwọn nǹkan ọ̀sìn wa àwọn oko ọlọ́run ọba kà á síbẹ̀ síwájú gbogbo àwọn nǹkan yìí àwọn tó wá ń ní nǹkan yìí lọ́wọ́ àtàwọn tí ń lé nǹkan yìí àtàwọn tí ń lo gbogbo nǹkan yìí wọ́n wá pín sí méjì bẹ́ẹ̀ ló mọ ni wọ́n pín sí wọ́n pín sí méjì. àwọn nǹkan bẹ tó já pé sọ̀rọ̀ kò kulla gbogbo èròǹgbà wọn pátá ibẹ̀ náà dájú ẹ̀ pọ̀ gbogbo èròǹgbà wọn ibẹ̀ náà darí ẹ̀ sí kullama qasidihim wọn rí nǹkan míì ní nǹkan táwọn wá ṣe láyé ju pé ó lówó ó fóbìnrin ó mutí ó ṣe zìnà ó ṣe gbá ó ṣe yaba yamayama bí nǹkan yóò ṣe wá rọrùn fún láti ṣe ni ó máa wá lé bí ò bá lówó tí ó fi ṣe yóò máa wá owó tó bá lówó àwọn nǹkan tó kù náà yóò máa wá bí ó ṣe ṣe kíni bí ó ṣe rí ṣe àwọn nǹkan inú máa wá lé ibẹ̀ ni ó da gbogbo ẹ̀mí rẹ̀ dé kò wá ní kọ ọ̀nà wo lòun ń gbà á rówó kò sì ní máìndì báwo lòun ṣe náà bó ló ṣe ń rí kò ní kàn bó ló ṣe ń na kò ní kàn kó sáà ti ní kó ti ná bó ti wù ú ni kò sí pé ọlọ́run ọba ní báyìí ni ká ṣe báyìí ni ká wúwú báyìí ni ká náwó gbogbo yóò kò ní nítumọ̀ lọ́dọ̀ tiẹ̀ kò ní nítumọ̀ létí ẹ̀ àwọn àkànni ṣẹ́ra àwọn yẹn tí wọ́n bá kú àwọn yòdò yìí di ayé yẹn ó túmọ̀ sí pé ọkọ̀ ni fún wọn tí wọ́n gùn lọ́nà jàǹdàmà àwọn nǹkan yóò wá jẹ́ ọkọ̀ tí wọ́n gùn tí wọ́n fi lọ sọ̀kalẹ̀ sínú kíni inú náà jàǹdàmà kọ́lọ̀ wọn làwọn bẹ̀ ló fà gbogbo ọ̀tá bá mọ̀ wípé ọ̀nà tá à ń gbé gbà àwọn náà mọ̀ pé ọ̀nà téèyàn lè gbà rí ìbínú ọlọ́run ni jáwọ́ ń àwa tá a ti ní tá na ìwọ náà ti mọ̀ pé bọ́ọ̀ ti na yìí ọ̀nà dá ọ̀nà bó ti tọ́ bó ti yẹ wájú ọlọ́run jáwọ́ ń bẹ̀. àwọn ẹnì kejì wà láwọn tó já sí pé wọ́n mọ̀ wípé gáyà tó ń fi dúníyà àlẹ́ ìbàdà ọ̀gá táwọn wá ṣe láyé náà nípa àwọn wá sin lọ́hùn gbogbo tí ọwọ́ wọn bá wá tẹ̀ wọ́n máa wá lo àwọn nǹkan yẹn láti fi ṣe ìrànlọ́wọ́ ìrí ọlọ́run ọba fún gbogbo tí ọwọ́ wọn bá tẹ̀ bójúbìnrin náà náà bá ní wọn ò sin lọ́run látàrí bójúwó náà náà bá ní wọn ò fi sin lọ́run bójẹ́lé náà ní wọn ò fi sin lọ́run wọn à ní sọ pé kẹ́kẹ́ kó sáà gbogbo wọn ò máyì kó sáà ti jáwó kó sáà ti jáwó kọ́ má wàá ìsọ mi rèé èmi mo ní sọ́ọ̀bù mi mi ìdẹ́kọ̀ ọ̀tọ́ sí ń má tó gbogbo ń má tẹ̀mú ń má ta àbájẹ̀mú ń bẹ̀ gbà ah owó gidi la lè san fún yìí èmi náà máa kó owó gidi lè ń san àmọ́ mi ò fẹ́ ó ń ṣe kí ni ó fẹ́ fi nǹkan yẹn sin lọ. ibi sẹ́lẹ̀ omi ti gbé ọkọ̀ níta tó ń ti ra pangolo kan tí tí fi ń lé àwọn obìnrin káàkiri lójú títì ó máa gbogbo àwọn tílẹ̀ bá ti sú tílẹ̀ bá ti dúdú gbogbo àwọn tó jẹ́ àwọn pọ́ìntì ibi tí àwọn obìnrin máa ń léra wọn lè sí bí ata àbí bí ẹja àbí bí ẹ̀fọ́ gbogbo ọbẹ̀ ló mọ̀ tó bá débi kan lónìí ọ̀tọ̀ níbi tí ó lọ lọ́la bó bá kú òun ọ̀tọ̀ níbi tí ó lọ lọ́tọ̀la gbogbo ọbẹ̀ ló mọ̀ oríṣiríṣi ní gbé kiri pẹ̀lú pangolo tó lòun ní ibẹ̀ sílẹ̀ nìkan ti ní tó jọjú nínú ọkọ̀ tọ́lọ́ lòun máa fi ṣe káàkiri bẹ́ẹ̀ náà lówó so àwọn ẹnì kejì wọn làwọn tó já sí pé gbogbo ohun táwọn bá rí àkọ́kọ́ wọn ò ní wọ́n máa ṣọ́ bó làwọn ṣe ń rí ẹlẹ́ẹ̀kejì tán bá rí wọ́n ṣọ́ bó làwọn ṣe ń ná tán bá ná wọ́n tún máa wá ná lórí bó ni wọ́n ṣe fi rí yọnu ọlọ́run tí ó kà wá nù bó ni wọ́n ṣe fi rí yọnu ọlọ́run irú àwọn àyẹn gbogbo àwọn nǹkan ayé òun bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá bímọ náà kéde pé gbogbo ẹnu wọn náà ni wípé ó kàn já sí pé ayé yìí nìkan náà ni kọ́mọ àwọn oṣù àti dèmú bóun ni ó sì jẹ́ ẹni ọlọ́run náà yóò wà nù àjẹ́ńdà wọn ṣẹ́rí gbogbo àwọn yẹn tí wọ́n bá rí báwọn ní ìkọ̀ kejì àwọn lẹni tí àwọn nǹkan yẹn jẹ́ ọkọ̀ àlùjànnà fún so àwọn alákọ̀ọ́kọ́ yẹn àwọn nǹkan ń jẹ́ ọkọ̀ ọ̀nà fún wọn kọlọ̀mọ́kà wá kúnná wọn àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn nǹkan yẹn jẹ́ ọkọ̀ àlùjànnà fún lọ́lọ́run tó wá parí ẹ̀ tẹ́ bá tún wá wù ọlọ́run wá parí ọlọ́ni dáríkà mata olùfàyà ti dúnìyà والله عنده حسن المآب ọlọ́run ní màtáwọlẹ̀ àyàtì dúníyà gbogbo àwọn àyíhùn nínú táàmù ń bẹ̀ ní wípé ọlọ́run ọba fi àwọn tí wọ́n já wọn tálíkà ẹ̀jẹ̀ ní àwọn tálíkà ọlọ́run ọba fi fi wá lẹ́mìí balẹ̀ pé tọ́ọ̀bá láwọn nǹkan yìí láyé má jẹ́ kó jẹ́ ìjákulẹ̀ fún ẹ wípé ńgbà tó ti ní láyé náà ọ̀run ò lè da rárá má jẹ́ olówó òpòwò irọ́ fún ẹ ìkólówó máa sọ fún ọ pé ẹni ayé bá ti yẹ lọ́run ó ṣe kí ni lọ́run ó yẹ ẹni bá gbádùn láyé ni ó gbádùn ní ọ̀run ẹni bá gbé ẹni bá gbénu èsì láyé ni ó gbénu àlùjánnà àìrọ́ ní jẹ́bẹ̀ o ọlọ́run bá ní gbogbo yóò ń pátá mọ̀táwọ̀lẹ̀ àyà ti dóníyà ni ayé ni ẹ fi gbádùn ru yìí o àmọ́ lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́hùn hosùn mahab ibi ibùdésí tó dáa jù ní ń bẹ lọ́dọ̀ ọlọ́run wa máa ń ṣẹ̀ṣà ni ọlọ́run kò í ṣe lè tajà tẹran àlùjáná kì í ṣe lé gíní kì í ṣe lè tajà tẹran ilé àwọn ẹni ọlọ́run àwọn olùgbàgbọ́ òun làlùjáná ọlọ́run kò kà wá fún wa náà. قل أعنبكم بخير الله للذين اتقوا عند ربهم جنات subhanahu wa ta'ala ní eré ànábì kul a'unabbi'ukum bi khayrin min dhalikum ṣé ẹ fẹ́ kí n sọ fún yín kí n já yín sí i ń tó lóore ju gbogbo ń tá a kà síwájú ńlọ kí làwọn tọ́lọ́wọ́n bá kà síwájú zuyina linnas hubbu shawati minan nisa obìnrin ìfẹ́ obìnrin ìfẹ́ ọmọ ọmọ mi ó sàyàn jújù lọ ọrọ̀ ọrọ̀ ilé ayé wàlúkàìlì mùsàwámà àwọn nǹkan ọ̀gùn ńláńlá tó dáa jùlọ wàlú àníhàn àwọn nǹkan ọ̀sìn tó dáa jùlọ wàlú hàrfì oko tó dáa jùlọ ọlọ́run ní ìrẹ́ ànábì sọ fún wọn wípé ṣé kí n sọ ohun tó dáa jù yóò lọ fún yín ṣé kí n sọ ohun tó lóore jù yóò lọ fún yín kí n já yín sí dáadáa kí n gbé yín débẹ̀ ẹ máa ń gbọ́ kí n gbé yín débẹ̀ kí n gbé yín débi tó dáa jù ọlọ́run bá nira ànábì gbé wọn ìbéèrè yìí kẹsẹ̀ kébè rẹ̀ gbé wa débẹ̀ má gbé wa débẹ̀ rárá o ọlọ́run bó sọ tiẹ̀ ìwọ lè má gbọ́ ṣùgbọ́n ọlọ́run ṣe kí ni yóò sọ tiẹ̀ ọlọ́run bá ní èyí tó lóore ju gbogbo ń tàwọn yìí lọ lilladhina taqaw yóò máa jẹ́ ti àwọn tí wọ́n páyọ̀ ọlọ́run ọba ní o eléyìí tá a fẹ́ sọ yìí ṣẹ́rí yìí tá a kọ́kọ́ sọ ohun àwọn tí máa ń sábà rí jèrè jù àwọn tí ò páyọ̀ ọlọ́run àwọn tí máa ń sábà ṣe bálabàlá lára obìnrin jọ ní tí ò páyọ̀ ọlọ́run ni ó lè níyàwó kan lé ó lè ní àlè ẹgbẹ̀rún ta kódò lè bàbá yín sọ pé ah, kí lọkùnrin wá tó fi máa níyàwó méjì mẹ́ta ṣùgbọ́n ó lálẹ́ hundred ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ayé social media la wà ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ní padà ń tú ìbára èèyàn kan tó jáde pé àwọn àlè tó ní tí ń bá láṣepọ̀ four hundred ni wọ́n àbá àdìsọ ọmọ ọmọ àlúwo ni ọmọ àlúwo ẹ̀ẹ́ ṣé Togo ni àbí Ghana ọkùnrin Ghana wọn kò wá fẹ́ sí àwọn èèyàn ńláńlá tí ò ti súnmọ́ àwọn ìyàwó wọn lù wọn tán ìyàwó mínísítà ìyàwó lọ́ọ̀yà ìyàwó dókítọ̀ ìyàwó ẹnjìníà ìyàwó ìyàwó ìyàwó bí èèyàn bí obìnrin four hundred subahana làbí three hundred ni bóyá three hundred àbí four hundred four hundred náà ni barakala bí obìnrin four hundred náà ṣí sí lọ́rùn o three pọ́ọ̀tù wá lẹ́yìn ibi ẹ̀nà tó gbẹ́ nìkan náà jáde títí ẹ lọ bí three hundred náà tó gbé nìkan náà jáde tó jẹ́ lumi ẹ wá wo àrà táwọn yẹn ń dá wọn àti ní ju ìyàwó kẹlọ́ gbogbo àwọn obìnrin tó sì tá a pè ní four hundred yìí gbogbo wọn ló ní ìkọ́ nípò ń bá wọn sùn subhanallah four hundred. so gbogbo àwọn nǹkan tọ́lọ̀ kọ́kọ́ kà wọn àwọn tí máa ń ṣe bálabàla bálabàla ń bí ẹ̀jù àwọn tí ò páyọ̀ ọlọ́run ni ọlọ́run wa ni èyí tí ń bọ̀ wáyìí àwọn olùpáyọ̀ ọlọ́run ló ní o èlẹ́dí náà o fún àwọn tí wọ́n jẹ́ olùbẹ̀rù ọlọ́run àwọn nìkan ni wọ́n lẹ́tọ̀ọ́ sí léyìí o. ọlọ́run ọba ní àwọn tí wọ́n páyà ọlọ́run ni wọ́n ní lọ́dọ̀ olúwa àwọn tí wọ́n páyà olúwa àwọn tí wọ́n páyà ní oṣù kínní òní òbí kẹ́ wọn ní òbí dá wọn lọ́lá tó wá ní nǹkan náà ọlọ́run ọba ní jannat adin òun náà ní àwọn àlùjánná àwọn ọgbà àdẹ̀ra ilé ìgbádùn tí àwọn odò kéékèèké ó máa sàn lábẹ́ rẹ̀ odò wàrà oyin ọtí ẹlẹ́rìndòdò omi tó má gágá subhanallah gbogbo àwọn tá a wá wí yìí ó kàn jóríṣi mẹ́rin ni o tẹ́sì tó o bá fẹ́ kó fún ẹ ní ma fún ẹ tẹ́sì tó o bá fẹ́ ah tẹ́sì nǹkan báyìí ni mo fẹ́ tó o bá ti mú tẹ́sì tó o rò lẹ́mìí náà ni ó sì máa fún ẹ fúnra ara ọlọ́run ni ó ṣe kí ni ló dá wọn bẹ́ẹ̀ kí ẹ̀yin wà bẹ́ẹ̀ fáwọn ọmọ àlùjánà àwọn ọmọ àlùjánà làwọn tó páyọ ọlọ́run tó jẹ́ pé gbogbo àwọn tá a kọ́kọ́ kà láyà tó ṣáájú yẹn àwọn èyí tí wọ́n ní ń bẹ̀ wọ́n lò ó láti fi rí ìyọ́nú ọlọ́run wọ́n á lò láti fi rí ìbínú ọlọ́run náà. ọlọ́run ọba ni wọ́n sì máa wà nínú ẹ̀ gbére wọ́n bá ti wọ bẹ̀ wọ́n ní jáde ń bẹ̀ mọ́ lára oríire kan tó nù ọlọ́run kó káwa kúnú àwọn ọmọ àlùjànnà àwọn ẹni àlùjànnà náà. ọlọ́run ọba ní bákan náà ó tún ń bẹ fún wa nínú àlùjànnà tá à ń sọ yẹn azwajun mutahhara àwọn obìnrin tí wọ́n kójú lára wọn láyé àá wàá fi àwọn obìnrin tó mọ́ kangakanga. Kanga á wà fi rọ́pò fún wọn nínú àlùjánnà eléyìí jẹ́ àmọ̀ wípé nínú adùn ilé ayé olóbìnrin wa nínú nǹkan adùn ilé ayé olóbìnrin wa láàbìrì pé gbàtọ́ ọ̀rọ̀ wọn bá ń kà wọn nǹkan adùn ayé ó ṣí obìnrin papọ̀ mọ́ owó ó ṣí wọn mọ́ lu ọkọ̀ ó ṣí wọn mọ́ àwọn nǹkan ọ̀sìn ó ṣí wọn mọ́ àwọn nǹkan oko àwọn nǹkan tó já pé láì sí nínú ìgbésí ayé èèyàn èèyàn ò ní fíìlì ipò òun ráyé gbé ìbẹ̀rẹ̀ lọ́wọ́ bá ṣe obìnrin mọ́ so hakikọtù nìsa pápápá obìnrin vanu obìnrin òun náà ni pé obìnrin jẹ́ kan nínú àwọn nǹkan tó já pé tí ò bá sí nínú ilé ayé ayé ò ní dùn tí ò bá sí nínú ìgbésí ayé èèyàn náà ní èèyàn ò ní máa dùn síbẹ̀ nínú ìgbésí ayé ìyẹn ló bá tí ànábì sallallahu alayhi wa sallam fi ní nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan tó yẹn fi gbádùn lé ayé àwọn nǹkan tó lọ́wọ́ ọba tó tó fìfẹ́ tó fẹ́ tó ní kéèmí ó gbádùn rẹ̀ kí n sì nífẹ̀ẹ́ rẹ̀ wọn náà ní hubbiba ilayya min dunyakum al-mar'a an-nisa àwọn obìnrin ó fẹ́ràn àwọn obìnrin báà nẹ́bi sọ pé òun fẹ́ràn obìnrin kò sẹ́ni tí ò fẹ́ràn obìnrin ọlọ́run sọ pé òun fi ìfẹ́ yẹn òun fi sínú ọkàn wa lára ọ̀ṣọ́ inú ọkàn wa ni lára tọ́lọ̀ fi dírẹ́sì inú ọkàn wa ni kéèyàn nífẹ̀ẹ́ obìnrin ṣùgbọ́n gbà tí ó tó máa di ẹ̀ṣẹ̀ òun ni téèyàn bá wá lọ ń lò ó gba ọ̀nà téèyàn ó fi máa rí bínú ọlọ́run tí iṣẹ́ ọ̀nà téèyàn ó fi rí ìyọnu ọlọ́run so obìnrin nínú àwọn tọ́lọ̀ ọba fi ṣe adùn ilé ayé fún àwa ara ayé ni wọ́n náà ló fà tó fi já sí pé ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí gẹ́gẹ́ bá a ti sọ ṣáájú téèyàn kan bá lóun wá owó òun wọ́lá òun ṣe kinní kan méjì náà ni kókó obìnrin ó sì mutí kó jẹun tó wù tí o bá mutí náà kó sáà rí pé mo fẹ́ jẹ eléyìí mo rí jẹ mo fẹ́ jẹ eléyìí mo rí jẹ kàlá tó sì gbélé tó wù tán àmọ́ pé yóò wá yọ owó obìnrin kò ń bẹ́ ẹ̀ nílẹ̀ nìkan tó sọ pé òun wówó lọ́nà tí ò tọ́ kan ó wá ní kò sí tó ń fẹ́ náà obìnrin ò sínú àjẹ́ndà o first agenda gbogbo ẹni tí bá ń wá owó lọ́nà kan náà láyé nọ́mbà one agenda àwọn obìnrin wà ń bẹ̀ kódà bó jẹ́ kóbìnrin náà ni ó pa bó jẹ́ kóbìnrin náà ni ó jẹ́ kíni ni ó pa yóò na fóbìnrin náà kò sí bí ó ṣe ṣe so tó bá tó wá ti ní àlùjánnà ọlọ́run wá ní àwọn tí wọ́n jáwọn olùpáyọ̀ ọlọ́run tí wọn ò ṣèbàjẹ́ látara àwọn nǹkan tá a kà á lẹ̀ yẹn àlùjánnà ń bẹ fún wọn nínú tí àtọ̀ wá ṣe fún wa nínú àlùjánnà ní azuwaj àwọn ìyàwó mutahharo tí wọ́n jẹ́ ní mímọ́ àwọn obìnrin tí kì í ṣe áìdọ̀ àwọn obìnrin tẹ̀ ní máa rí ẹni tí ó kò yín ní ìrora lára wọn lóòrùn wọn àní ó dọ̀tí ò dáa wọn àní kìíní kan ẹ tí ẹ ní gbogbo tẹ́ máa rí lára wọn bí kẹ́ máa pọ́n wọn lákẹ́ máa pọ́n wọn lánìí bọ́lá wọn bá ṣe ṣe wọn nìyẹn wa azwajun mutahharo náà ọlọ́run ọba ní bákan náà nínú àlùjànnà lára ń tà àtúnṣe fún àwọn ọmọ àlùjànnà ní rìdíwánu min Allah àwọn ọlọ́run ọba wà dé ládé fún wọn pẹ̀lú kọ́lọ́run ọba wà yọ́nú sí wọn tán yányá kò sí tí wọ́n ṣe tọ́lọ́run fi bínú sí wọn mọ́ kò sí nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi ṣẹlẹ̀ wọn mọ́ wọn lè ṣe nǹkan kan báyìí tọ́lọ̀ wa ni kò ti ṣẹ̀mí kò ti bínú sí ọ kò sí bí bẹ́ẹ̀ bá dénú àlùjáná kò lè ṣe nǹkan kan mọ́ kọ́ lọ́n wá ló ṣẹ̀mí gbogbo ohun tó bá ṣe kò ṣẹ lọ́hùn gbogbo ohun tó bá ṣe kò lè rí ìbínú ọlọ́run mọ́ tó bá ti lè dénú àlùjáná ọlọ́run wàá fi yóò dé e ládé kọ́ kò ṣe wálé ní àlùjáná àtàwọn àtàwọn aráalé wa àtàwọn ọmọ àtàwọn àyàwó wa náà àtọ̀rọ̀ mọ́dọ́mọ́. ọlọ́run wá parí ááyà yìí bẹ̀ náà pẹ̀lú gbólóhùn tó jẹ́ ìmà púpọ̀ ọlọ́run ọba ni wallahu basirun bil ibad ọlọ́run ọba ni mo ma gbogbo yín bí gbogbo yín ti rí mo mà yín ẹnìkan ò lè wá kò lè wá péré ẹ níbi òtí jẹ́ wájú èmi ọlọ́run Allahu tó bá dijọ́ ní alùpùpù ẹnìkan ò ní jẹ́ bú kó wá péré gbogbo yín gbogbo òṣèṣì yín gbogbo lílọ bíbọ̀ yín kọ̀rọ̀ yín gbangba yín kò sí ìfẹmi Ọlọ́run bò máa ń bẹ wàláhù basirum bil ibad Ọlọ́run ọba ni kò dá gbogbo yín mà tòwí tòwí tòwí. sọ Ọlọ́run ọba ni gbogbo yín mo dá gbogbo yín mà pátápátá so eléyìí ń jẹ́ ká mà wípé gbogbo wa agbọ́dọ̀ máa kí ni ń tán tìsíwájú ọlọ́run ilé afẹ́gbé pàdé ọlọ́run abẹ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ àpàdé rẹ̀ pẹ̀lú ń tààtà rẹ̀ rí ọ̀nà ọlọ́run kó má jẹ́ àpàdé pẹ̀lú ń tààtà rẹ̀ rí bínú ọlọ́run subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk tàbá ní bèrè inshallah tàbá ara tó bá ní bèrè abẹ́rẹ́ bèrè. assalamu alaikum wa